رحمك يا رب العباد رجائي رجائي ورضاك قصدي فاستجب لدعائي دعائي رحمك يا رب العباد رجائي رجائي ورضاك قصدي فاستجب لدعائي حكمك أبغي يا إلهي راجيا وحماك أبغي يا إلهي راجيا منك الرضا منك الرضا منك الرضا فجد بولائي àádókò jẹ́ àágbá kádàrá bọ́lọ́ ni kálífìsì ni ẹn tí ọba gba kádàrá yọọ yóò kẹ wàhálà o yorùbá ní ẹni tí ọba kádàrá yóò gba òdòrò wọn rọ yorùbá rọ kí ó fẹ yẹn wọn rọ kí ó dàdàrà kí ó nígbà ní kádàrá òun tètè ní kọ́ àti àti rọ kádàrá àwọn wa rọ tiwọn náà ní kọ́ àti rọ wọn á fi owó parí ẹ̀ tó gbogbo tí òkú bá parí ẹ̀ owó ni wọ́n parí ẹ̀. tí hmm. ó bá kodoro yẹ ó bá pé kò ní sí kankan ṣé kára rẹ̀ àti ẹ̀fún ní nǹkan kankan kọ̀ wá gbà yóò àpò pátápátá kọlọ̀ náà wà mẹ́. gbàtọ̀ ọ̀tá kọ́ ọ́ lọ́la ẹ̀rọ wá ní tó. إني منزلها عليكم إني منزلها عليكم إنتو إنتو أيو فمن يكفر بعد منكم فما يكفر بعد منكم ẹnikẹ́ni tó lọ yìí kọ̀ lẹ́yìn ntẹ́ bẹ́ẹ̀rẹ̀ yìí ẹ̀yin ẹ bẹ́ẹ̀rẹ̀ fúnra فإني أعذبه عذابا ọlọ́run ní fàyínì èmi ni mò ń sọ̀rọ̀ èmi ọlọ́run tùhásìbù mọ̀ ájò ń fi níyà. àdábà. àdábà ìran ìyá kan. la uhazibu ahadam min al. ìyá tí ìfi jẹ nìkan láyé lẹ́yẹ̀ níjà àwọn ẹbí fẹ́ láyé ni wọ́n ti lẹ́tọ̀ọ́ bí ọlọ́run ti ti jẹ wọn àmọ́wé ìtẹ́yìn ọ̀jẹ ẹnìkan ọ̀jẹ wẹ̀rì ọlọ́run ò má jẹ wá níjà o. àmín. èyíkéyìí ìyà má jẹ wá. àmín. àbíyá adájẹ àbíyá kó má yà jẹ kankan bẹ. àmín. a àwọn àǹfààní ayé ìjà gbọ́ yé pé àfẹ́gbé ìyá ju hmm. àti pé ìyá ní grace ọlọ́run làwọn bí kankan bẹ̀. jẹ́má nàmá jẹ́má yẹn náà parí a yorùbá ní ìyàwó tó yà láyé náà ní àdá oyè ọkọ̀ pé ó ti náà fẹ́ pa ni wọ́n yẹ ná dáadáa ni kọlọ́mọdé wa ń yà. ètò àyà yìí ngbọ́dọ̀ ní ní múnasílò aláìkò máa tọ́ kalẹ̀ fún yín. àwọn àbá wọn náà aleke ní ọ̀nà míì aleke ní múnsílòá múnsílòá tó ní jẹ́ múnasílòá múnsílòá kò ní jẹ́ múnasílòá sudani òjòkó wájú tàbí máa ń yọ ní agbọ́lọ́wà máa bọ̀ lọ́kẹ̀kẹ́ káyì máa bí ọ ní kí ó ní ìfẹ́ máa dáhùn bó ṣe máa dáhùn ọ̀tá dáhùn kí ó láyé dé ìjọba owó máa bọ̀ wájú bí jẹ́ èyàn máa kẹ́kọ̀ọ́ mi náà tẹ́tọ́ wà bẹ́ẹ̀ ní olójú yìí o ọmọ akẹ́kọ̀ọ́ tó ti kí ó débi sanọ́ọ̀lù tàbí ìdádí dídádí rẹ̀ ti ná sí ìdìbò ń sánlé kéwù nítorí pé bàbá débi kí ó báyìí bàbá fi ń domi toro ara wọn àwọn èèyàn tí bá ń wò wá wọ́n lè mọ̀ pé àdékéwú níṣẹ́ nú kéde sẹ́yìn ọ̀gá òbí ní ìgbìjọ́ pa owó kan sì jókòó náà dé àbá jẹ́ máa fi yorùbá kura nìdí wá sí i kò sẹ́ńtì ò lè ṣe dáwà àmọ́ èyí wọ́n lọ kọjá yẹ̀ ni èyí wọ́n lọ kọjá yẹ̀ ni ó máa ma yí pé ọ̀dọ̀ làwọn àfa tí wọ́n ké lẹ́rẹ̀ sí dáwà ó wà ní tíra ẹ̀ mọ́ wọn ó máa fi kó pé àwọn àfa sọ pé àwọn àfa sọ pé àwọn àfa sọ pé. wọ́n lè gbé múná sílò ha àti lè ní mú sílò ha àti pé ìyàtọ̀ ń bẹ níbi fíìlì ẹ̀ nìyẹn abáwọ̀ àbùdá ní ń gbọ́dọ̀ ní tẹ́gbà yọ̀ ọ́ bẹ̀yẹn ńgbọ́ lọ́n tún ní apá àwọn apá àtúntò lè kéde mú sílò wa kíni fi ni wọ́n di ọ̀dẹ̀ yẹn. àǹdàlá yóò ń sílò mọ̀ ń sílò mọ̀ ń sàl àǹdí ìǹtàlá bárakàlá òfin. ìkéwòn. ní ọdún bá lè kéde yẹn ó mí pé ẹ tó bá máa bí tó ti ń bọ̀ ní ọgbọ̀ yẹn. èyí tí náà tó gbà ìbẹ̀ gan wí ní mùnásílù wa tí fíìmù tó máa jẹ́ nazala ń gbé wá wà bẹ́ẹ̀ kéde ẹ̀dọ̀ tẹ́lẹ̀lẹ̀ yàtí nazala ní àníkẹ́ ìnáwó lè kan ẹ má bẹ̀rù mọ́ ẹ má bẹ̀rù bọ́mọ tí ó di agbèrè wa kò sí bẹ̀rù bẹ́ẹ̀ bá sọ tẹ gbà ẹgbà nù bẹ́ẹ̀ tún gbà ẹ̀ tún gbà náà nìyẹn. Aha. Dulu kau ni? Ibrahim. Ibrahim. Baru nak Ayo sama, ayo, ayo, ayo, ayo, anda ah, di mana tadi kita tidak dia tidak dia baru kalau ni ayo ya lu gua siapa amin baru lo maha emora dia dia ayo gagu be bangkong ke kanali ẹ̀yin ń kọ́ kíwà ni ẹ̀yin wá tẹgbẹ́ tí ń kọ́ wì ẹ̀yin tẹgbẹ́ tí ń kọ́ lé ọwọ́ ẹ̀yin tẹgbẹ́ tí ń kọ́ wò ẹ̀yin tẹgbẹ́ tí gbogbo tó yọ kọ́ ẹ̀yin lọ́ka ẹ̀ tó ẹ̀yin ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run sì ju gbogbo nǹkan lọ. wọ́n ti lọ sí ìdájà ẹ káàlẹ̀. tó fáyà hàdà lẹ́hàn àwọn lè mọ̀sá hàdà lẹ́hàn àwọn lè mọ̀sá ti bá ṣé ìfọlọ́n sọ yìí ṣé ń wọ̀ sọ yẹn náà ní kì í sọ fún wọn ni àbí yóò sọ tó bá yá. لأن الله تعالى اعترف سيتا ولم يلتزمه banu israel nga fi ń fẹ́ wo ìwo lọ́wọ́ sẹlẹ̀ ń bẹ̀ yìí pé ọlọ́run mọ̀jẹ̀ wọ́n lẹ́yìn ayà yìí pé tí ẹ bá lọ yapa ìyàtẹ́nìkan ò jẹ́rí òun fi jẹ́ yín máyà tọ́lọ̀ ń wá yìí ọmọ iṣẹ́ yìí ò pé àwòká ni wọ́n wọn ò pé olóòsì ni wọ́n. àwọn afa wọn lè fi ìdáríkà kàwùdáàn lèlè ọ̀dàmà àwọn afa ní ọ̀rọ̀ méjì lórí ẹ̀ fàmílì ọmọkàn ń bẹ́ẹ̀ nu wọn sọ pé iná ńlá àǹtálà pé àga ẹ̀ẹ́dẹ́kù yẹn ọlọ́run sọ. lè á nà wáyà ó hàp torí àdé ọlọ́run kò lòlò ní ó tún wọ́n sọ. wọ́n wọn la yóò lè fún mi à ọlọ́run kì í ṣe abàdé. ha ó ní ìní múnásílò àlẹ́ ikùn máa sọ fún yín. súnmọ́ tẹ̀ wá àdá mọ̀nkàfàlà àbí ìháyà ọwọ́ àti wà lérí pé ẹni bá kọ̀ lẹ́yìn sísọ ntàwí kalẹ̀ wàkọ́lá bá a dúró iná wúlá yóò zílẹ̀ ha iná wúlá yóò zílẹ̀ ha wọ́n lọ́dọ̀ wọ̀ sọ. torí ọlọ́run ṣe má jẹ̀bú pé pàmáyé fún ibà ní kó fàyín ní wà dé òun. ada sẹ́ẹ̀tì sàkìlà ńgbà tí wọ́n rí pé májèmú ti bẹ lẹ́yìn yìí nìkan. ó ní àwọn onílé àwọn onílé àkọ́kọ́ rẹ̀ wọ́n yà bẹ̀ wọ́n ní wọ́n béèrè rẹ̀ mọ́. àwọn àfáà tí wọ́n sọ yìí àyàdú àmúráhùn wọ́n fọ̀rọ̀ wọn ní agbára pẹ̀lú ni ana nasara lam yarifuna illa bi kalima ida taiha fi kutube tó pé agbonu tan wọn kankan rí kan sọ bákan dé rí àwọn ti kànú tàn ní tàwọrátà àbí kankan bá ti kàn bẹ àbí nù ìdílé àbá ti kàn bẹ agbonu sí àkàkà pé bákan dé rí o oúnjẹ orí ẹ̀ dé o àgbọ̀rí kò sọ tó bá sọ ìtàn ìtàn ìtàn gbé wá.

ààrẹ yẹ pé sọdún ẹ̀rí. kání ọba sọ ni wọn ọba sọdún lábẹ́ àwọn yìí pé jọ̀ǹgbé kọ́ sọ ẹ̀rí. àwọn àlùfáà tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ àgbọ̀ pé bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ sínú kùránì ní àdìtú tó dì tí ò tú ẹ lè sọ pé pọ́nyán tó wúlè àfa ilé lè sọ pé èròǹgbà tó lórí ẹ̀mí kò sì sọ ilé náà ni pé tó náà nìyẹn ní òsì wí ìwé ìdáyà yìí. wọ́n ní wàhálà àfìlẹ̀ àkíkọ́ mọ̀tẹ́mìlá. Aya yìí ní pàápàá mo tẹ́ nílà ní àyà tẹ́ pé èmi lè rí pé èmi lọ pé ọ̀tọ̀ àwọn lè lọ pé kọ̀tọ̀ méjèèjì lọ bá mu. lẹ́yìn tí wò ìsánù àyẹ̀yẹ́ ti sí ma ní àgbà ẹnìkan ò lè dá pé ọ̀tọ̀ tàbí pé kọ̀tọ̀. fàyín kọ́dà kọ́ ìdùn tí ẹnìkan bá wà sọ pé limaza lam nafsin bi annaha lam tafsin tọ́lẹ̀ lam tafsin àwọn lam tafsin tí ẹnìkan bá sọ pé ilé ìtàgé sọ pé kọ̀sọ̀ lẹ́yìn náà lákùjáde bí kùtùbì yìí torí pé àbánuwe wọn tí ló dàbí tí ó sọ bẹ́ẹ̀ ìsìrè pẹ̀lú jawaabu àni hàdá sáà yìí tí ẹ ó ní pé làálà á fi jùmúlá ìmọ̀ọ́nù síyà wàtúríkà ní dínì nàzàrà. ó lè yára tí wọ́n gbàgbé àìmọye lára òfin ẹ̀sìn wọn tí wọ́n ti gbàgbé dànùdànù dànùdànù àwẹ̀ à ń gbà ìtàn náà ní àwẹ̀ níbo lẹ́ni ìgbà mọ́tẹ́ ní ìlú. àti gbàgbé wọn àmọ́ oṣù dídé mọ́ ìtàwé ìfẹ́tàwé náà wọn yọmọ lẹ́ni ìrìn wò kéèyàn á fóun búrẹ́kì láago méjìlá ọ̀sán ó lè wo tòtò ní ìsìnkú òtùgbà rẹ o òtùgbà rẹ o bá ti ṣe ta òtùgbà búrẹ́dì o nígbà nígbà búrẹ́dì dàbà mu kò létò kò ní pẹ́ gbogbo ọmọlẹ́yìn yíṣá tàbí ọmọlẹ́yìn àmọ́jẹ́ ìfẹ́gbẹ̀rẹ̀ wọn kò ní pẹ́ jọ́ báyìí ni wọ́n ń bá wẹ̀ tẹ́gbẹ́ àwẹ̀ yẹn á papọ̀ mọ́tà wọn tẹ̀kọ́ Haúsá tí ọ̀pọ̀pọ̀ mọ́tò orílẹ̀-èdè bòmí lọ́wọ́ ọ̀bàdàn yìí lọ́wọ́ agboolé kan tọmọlẹ́yìn jẹ́sì bá ń gbóngbá wẹ̀ tí ẹ bá yẹ mẹ́wàá àwẹ̀ wọn ìbẹ̀rẹ̀ àwẹ̀ wọn ò ní papọ̀ ìdínú wọn ò ní papọ̀. inú ilé kan náà bàbá máa bírèkì láago méjìlá tí ìyàwó bírèkì láago mọ́kànlá wọ́n máa bírèkì délé ni. ìní ẹ̀sìn àwọn báwẹ̀ lọ́wọ́ bàdàn ní inshallah ta'ala wọ́n ń bà bẹ́ẹ̀ nílọrin wọ́n ń bà bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ń bà bẹ́ẹ̀ nílẹ̀ haúsá wọ́n ń bà bẹ́ẹ̀ ní gbogbo nàìjíríà wọ́n ń bà bẹ́ẹ̀ ghana wọ́n ń bà bẹ́ẹ̀ saudi wọ́n ń bà bẹ́ẹ̀ ní amẹ́ríkà wọ́n ń bà london. ní china gbogbo àyè láyé. níbi tó yẹ pé àwọn ti ń sùn lọ́wọ́ sí jẹ́jẹ́ hàn aago tí wàá ní ìsẹ́ aago mẹ́ta lọ́dọ̀ àbí. tẹ bá ka wákàtí méje lé àtòkò tá a wà yìí tẹ bá ka ìní àsìkò tẹ bá ka méje lé ń sìn yìí làsìkò àwọn kan wákàtí méje wọn mi jù wá lọ. àjọ àlọ́ wa lẹ́ ń sìn bó ti wá jìnnà tó yẹ àjọ bẹ̀rẹ̀ àwẹ̀ ni nígbà tẹ ìjẹ náà bá mọ níjọ tí àwẹ̀ ti wá ju one ìjẹ náà ju one. kò sẹ́sì ní ìmọ̀ èdè ẹni máa fi ẹ̀sìn kejì ẹ̀sìn kejì ìgboro ti rí ẹ̀sìn kejì kò sí mi ò débẹ̀ mọ́ gbogbo ojú máa ń bẹ lára ẹ̀ sábì pẹ̀lẹ́sìn ara àtàwọn olùgbèsì kò sí mbọ̀ mi mọ́. alọ́wọ́ àdúgbò fún ọ. alhamdulilayi. tó yẹ pé irú bẹ́ẹ̀ ni ọwọ́ kọ àwa mọ́ olùmọ̀ àwọn akóńbẹ́ o. wọ́n jà pé àti mọ́ o wọ́n dà lọ lọ́mù. wọ́n ní àti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti jọpọ̀lọpọ̀ nù wọ́n ti ju gbogbo ẹ̀ nù kò sí kankan mọ́ páàkì ẹ̀ ń ṣe má nìsín pé wọ́n kàn ń wò sún ó sì kà lọ. tẹ́ bá dàdúgbò míì lójú kan náà ẹ̀ẹ́dẹ̀ bá sọ́ọ̀sì mẹ́ta mẹ́ lójú kan náà wọ́n máa wọ́n máa wuli ra lórí ilé ọmọ pariwo ilé ọmọ pariwo ìsọ̀rọ̀ ọmọ pariwo ilé ọmọ lulu ilé ọmọ jó àwọn ilé ọmọ láago tẹ́tì náà nìyẹn abá ibẹ̀ nìkan oṣù lè yí tẹ̀lé ibẹ̀ yìí làwọn mùsùlùmí tẹ́fẹ́ ànábì wa táwa tẹ̀lé tá a bá dé mọ́sáàsì ìjọsìn tiwa àwa kì í máa ń hó ya lórí ìmáàmù ni ó ṣáájú àwọn àlòkù sì máa ṣe tí bá ń ṣe báyìí wùkà pọ̀ tó tọ́ba ní Allahu akbar wàá lọ sọ pé Allahu akbar tọ́ba lọ lè sọ pé òun lọ lè báyìí ìwọ ló lọ lè lẹ́ẹ̀kan náà lágbórí ń bẹ̀ agbórí ń bẹ̀ kété pé káyọ̀ kúkú sí ra wa káyọ̀ hmm. ká máa ti jẹ fẹ́ kà kí a máa jókòó lókìló kí tẹ́fẹ́ kí ìdẹ́rẹ́ wí wọ́n ló ti ra òwò rẹ̀ nípa wọ́n lè wọ́n lé ẹ̀rọ yẹn lórí ìgbàgbé dàdànù ìgbàgbé dàdànù. àlè fi yẹn rí lẹ̀ yìí pé nígbà tá àti abánuwe wọn yẹn ẹ̀ kọ̀ sọ̀ nìyẹn ń kùn ojú ọ̀run ló wọ́n sọ̀ ló wí tọ̀ ndàbí ìdóye náà gbọ̀nù gbogbo gbà táyà méjì bá ti wà fáwọn papọ̀ tí mọ̀rọ́ yìí ò sínú ọ̀kankan náà méjèèjì tí pé tí kan ọ̀tẹ̀ kan rí tí kan ò nípa dùkà lọ méjèèjì náà dáàbò tó bákan náà àbò tó bákan náà mọ̀tẹ́lá nìyẹn so ńgbà tí o takora wọn tọ́wọ́ yẹ pé ọba takora wọn àti pé ńgbà náà tàwa kúkú ní o kú àwa kúra ró àwa kúra ró táwọn asọ̀pin pé ìwúlò ìfẹsẹ̀ ìfẹ́ jù lọ. nínú àwọn àǹfààní tá a nínú àyà yìí ó ní wípé a rí hátàrù tọ́lábìlì àyà àti a rí ewu jí ń bẹ ń kí àwọn àjọ kan ká máa wá ohun àmì ewu jí ń kọlọ má jẹ àtún fònà àìmọye mùsùlùmí náà ní tuntun bẹ́ẹ̀ lẹ́yìn mẹ́rin bẹ́ẹ̀ wọ́n ti mẹ́lẹ́kù ló tó Kùránì kẹ́yìn ọba fẹ́ ma mẹ́lẹ́kù lọ ọmọ Kùránì lọ́mọ ká sùmọ́túbẹ̀ ọ̀gá mẹ́lẹ́kù lẹ́yìn nìyẹn kò sí mi mọ́. nítorí pé èyí bá wá mẹ́lẹ́kù tí mẹ́lẹ́kù bá yẹ dé ìparẹ́ máa tẹ̀lé ni. tòmọ́yẹ̀mú ti mẹ́mẹ́ èyí ò ní sábà dé pé. ààrẹ kò ní pé yàn má ti yìn ní nǹkan kó gbé dandandandan wò sáyẹn ó sì máa bẹ lọ́hùn tí a bá fẹ́ kọ́lé àwa mùsùlùmí a bá fẹ́ ra mọ́tò a bá fẹ́ ra lẹ̀ a bá fẹ́ gbéyàwó ìtìkára làásì ìtìkára kí náà pè bẹ́ẹ̀ dẹ̀wọ̀n ìtẹ́pẹ̀lẹ́ ìtìkára ni pé ká bi ọlọ́run léèrè gbé ọlọ́run mo fẹ́ nǹkan yìí o tó o bá rí i pé yóò lóore fún mi yóò bọ́ sí i kò bá ní lóore yọ máa lọ èyí bá lóore jù lọ wá sí fún mi. bá a ṣe ṣe nìyẹn o àyè máa fi dáadáa tí yẹn mú wá lo irọ́ kọ́mọdé sálẹ̀ gíga ò ní tí ọjọ́ òjò òwúlò kan pé nígbà tí wọ́n sọ pé débà lóore ṣé tọ́lọ́ kan wá sí fóun tó wá yóò lóore kọ́ tọ́wọ́n máa débò ọlọ́run bá yóò lóore wọn kàn ó ti gọ̀ báwọn ọ̀pọ̀ sáà ti lọ́rọ̀ ti wà. àní tí ọba lóore ni kọ́ bọ́ sí kò sì ní lóore èyí tí ọba dá yẹn lọ tí ó dá yẹn lọ́rọ̀ ni ọbọ̀ sí. ẹ yóò fẹ́ kí wọ́n máa máa di kí wọ́n máa di ìwọ́n lọ́wọ́. kí ni wúwo lára nǹkan tó bá wọn. àbẹ́ máa pé gbogbo yìí kan láyé kọ́lọ́ bá yàn lọ lọ́dà mm-hmm. kọ́ bá yàn bàbá kàti lọ́dà ọ̀gá ọ̀gá orí ayé lóbìnrin anabi lọ sọ bẹ́ẹ̀ pé nǹkan máa ń dórí láyé ọ̀gá lóbìnrin tó ti bẹ́ẹ̀ obìnrin ò ṣe fẹ́ láyé bí pé ẹni dáadáa ń wọ́n ti jẹ́ pé o ti kàwé nínà sọ́dẹ̀ ti ní ẹwà yẹ ọgbọ́dọ̀ ìtẹ̀jọ́ ọmọ yẹn gidi yẹ ọgbọ́dọ̀ fẹ́ àhà ọmọ sọgbọ́n náà pé tí ọba lóore ọba lóore nìyí àyè máa yọ obìnrin tẹ́ pé ní sábà mi kú ọkọ ẹ̀ ọkọ àlè mọ̀jọ́ náà pé ní ọ̀pá ayé lomi ń da ayé rẹ̀ ń da gbogbo nǹkan tó nǹkan ṣe múkẹ́múkẹ́ téè e ti pé ọ̀fẹ́yàwó ọ̀fẹ́yàwó fẹ́ gbogbo kẹta mi owó ìjọ ẹ̀jì ha níkọ ha ha ìlàdé òun bá tọ́lọ́ lẹ́tà nítorí pé ẹ̀ tọ́lọ̀ ń fẹ́ tọ́lọ̀ ọ̀pọ̀ ìgbẹ́mọ́ tí a kọ́ mọ́ fún ìkàbíkèjì kò ní í wà ń bí ìkàbíkè máa sọ̀kalẹ̀ fẹ́ ẹ̀ẹ́dẹ́ jẹ ẹnìkan bẹ náà kò kẹ́ máa lọ nà wá mẹ́ ọ̀rẹ́ ń tọ̀ ọ̀hún tó lè sàánú rẹ̀ kàá ń tẹ̀ ọkọ ń tọ̀ ọ̀hún tó lè sàánú rẹ̀ kàá ń tẹ̀ ìyàwó ń tọ̀ ọ̀hún tó lè sàánú ẹ̀ kàá ń tẹ̀ kọ́ńbà àti péré ìjọsìn lè di lọ́wọ́ kọ̀kẹ́ náà ẹ̀ gbọ́wé yorùbá wọ́n tọrọ bá wọ́n tíyàn bá bẹ́ẹ̀ dà wọ́n jọ wọ́n tíyàn bá níyàn bá bẹ́ẹ̀ mú wọn ó kó àgbàdo ọ̀rẹ́ wọn ní kọ́ jóná yorùbá yẹn ó kí jẹ́ àwọn kékeré ò ti lè gbọ́ yé nígbè ń lóko kí ní jábà yé là bí ẹ̀kọ́ yẹ láyé jọ́hún tí wọ́n bá ṣe nǹkan bá kórè oko tán wọ́n máa kọ́ ilé ilé làǹfẹ̀ làbà ilé tí wọ́n bá fi ewé kọ́ làǹfẹ̀ làbà wọ́n á kọ́ sínú oko ilẹ̀ wọ́n á kó àgbàdo dà sí àti iṣu bí àsìkò tí wọ́n máa padà ní ìdí ẹ̀ àsìkò wọ̀sọ̀wọ̀sọ̀ yẹn wọn ò ní fẹ́ kó wéṣì dànù wọn àpò síbẹ̀ yóò ti wá gbẹ kálábàdún ni káníṣu ni yóò ti gbẹ síbẹ̀ tó bá dàsìkò tí ò sí nǹkan àwọn nǹkan yẹn ń ta mọ́ wọ́n lọ wá máa mú díẹ̀ díẹ̀ máa jẹ́ ayé ìgbà náà kò sí à yàrá nǹkan báyìí kálukú ni ó ti tòun jẹ́ ọ̀jẹ̀ ńlá yẹn. ó wá ti lóògùn ẹ̀fà máa gbé ó wá dàsìkò yàn nítorí wọn máa mú díẹ̀ díẹ̀ nì ṣùgbọ́n rẹ̀ kan ọlọ́fẹ́ tẹ̀ ìyàn sí ọlọ́run fẹ́ dẹ ọfẹ́ fi ọfẹ́ fi pa torí pé ní tọ́tọ́ tí ọlọ́run máa fi ní pa ọ̀rẹ́ ọ̀sà tó wá gbàgbà ló ń bì wá bá fún bì ọlọ́run akọ ìdúná sí ìfihàn náà yóò bá wọn wọn wọn ṣe ìdáǹdè bẹ́ẹ̀ ọlọ́run làwọn bẹ̀ ọ́ má torí kọ́ bẹ́ẹ̀ nìkan wí mọ bí àjà wa bó bá ní ìdìbò àwùjá bá lọ́tọ̀ bá àwùjá wa náà àìmá wá ìwàkúwà. wọ́n sọ pé gbogbo ìjọ gbogbo ẹni tí bá ń wá tí bá ń wá mẹ́rẹ́kù pàkọ́ ní aráàlú ánfúsà àwọn onílé ìlàkì wọ́n tẹ́lẹ̀ ara wọn sí bàrẹ́ nìyẹn. táwa rẹ̀ lọ́sọ̀ yìí pé ọ̀rọ̀ sọ yìí àdìsí kan bẹ mùtàwákìrù yà ń pè àdìsí náà sábà àdìsí mùtàwákìrù pé àdìsí ò níyàn nù àtẹ̀kẹ́ àwọn tí wọ́n gbà wá jàmá àtú mí jàmá àti mí jàmá àti mí jàmá àti ni. yẹ́pẹ́ àwọn àpọ̀lọpọ̀ àwọn àlùfáà ní ní tọ́bákà àti wọn wọ́n gbà wá báwọn tọ́bákà míì náà gbà wá bẹ́ẹ̀ náà tí ò ti sọ pé bóyá wọ́n kúrọ́ ni kò sí sọ pé wọ́n kúrọ́ orí nàmbà wán làdísì nàmbà wán lórí bí buhari jẹ́ nàmbà wán lẹ́yìn buhari kárí lẹ́yìn buhari kárí pé tí bẹ lókè bẹ̀ yìí tó tún bẹ tẹ nílẹ̀ tẹ̀lé kuraani ọ̀rẹ́ sí wa buhari ni. òkú yìí lọ́ọ́ wa gbàtọ́ kẹta lọ́wọ́ nàìjíríà yìí sí ẹ̀wọ̀n lè jẹ́ ọkọ̀ fani muhammadu ẹ̀ńtọ́jọ́ rẹ̀ muhammadu tẹ́yìn nǹkan mi ó tún wá tẹ̀lé ó wá fi bọ̀ kọ́ ní ilé. kùránì náà gẹ̀rẹ́ buhari náà wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní. Hmm. ọ̀rọ̀ máa pa méjèèjì kọ sára ẹnìkan so yín júwèé agbára ẹni kọjá máa ó sì bá ní tọ́jú ẹ̀ àsìkò lílo rẹ̀ àsìkò ìwúlò rẹ̀ sáré tí bàbá bá di ààrẹ sáájú lẹ́yìn kò wúlò tó sì ìbá ti jẹ́ bóyá ìbá ti lọ tálà àbáwá pàkàlẹ̀ sí làwọ̀ ẹ̀yìn ibi kì í gbogbo àwọn èèyàn náà jẹ́wọ́ pé ọ̀dà àtiwá lọ. wọ́n máa jiyàn jiyàn tán wọ́n padà jẹ́wọ́ nìyí. wọ́n náà kàn jiyàn tó ní nìkan nítorí ààrẹ torí rẹ̀ ló fi kéde ààrẹ mọ́ náà fẹ́ já ààrẹ mẹ́à. ọ̀gá kéde kéde àmọ́ tí wọ́n kéde ewu ní ọ̀bàjá. wọ́n kéde ní dọ́là dọ́là ojú tí wọ́n ti dọ́là wọn. ọlọ́mọ àti fipá wọn ni dàsìkò tí ó wúlò bá wa tó wúlò fóònù náà níjọ́ tí ń bẹ lọ́dọ̀ kò kówó jẹ á ń bẹ̀ níjọ́ tó wáyé pàdé òun ti ń pàdé òun ti lọ pàdé ọlọ́run. ẹ wo àdúrà nílé àdúrà lọ́wọ́ yóò kọjá yóò kọjá ọpọlọ ìfọ̀dì níjọ́ náà wò. àdúrà ní ká fọ̀tún lọ pé ọlọ́ọ̀bá ní ọgbà yìí lọ́wọ́. wọn lórílẹ̀ èdè yẹn dáadáa kọ́mọ́tì tàbí kàmẹ́ wọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbẹ̀gbọ́dọ̀ ní pín ọ̀rọ̀ àdìbàgàn ah. ah, náà ṣùgbọ́n ń tàṣọ ni pé tálíkà nílùú tó bá dáa ọ̀kan oúnjẹ pé èèyàn tálíkà tálíkà rárá bí oúnjẹ kọ òwúrọ̀ jẹ tó wù ú kọ̀ọ̀kan lé o kọ̀ọ̀kan léere o kọ́mọ̀ pé léere o kò sí kò sí hẹlẹhẹlẹ kan fún tálíkà orílẹ̀-èdè tí wọ́n bá gbé ìṣèjọba tó lè wà délé lówó tó lè máa fi ah, ó lè àjẹ́ mẹ́wàá ní olówó kọjá ọ̀gá tiẹ̀ náà ọkọ̀jọ́ ẹ̀hán onú ọ̀nàkọ̀ tiẹ̀ náà yóò tún máa wọ sọ́ọ́rí. àwọn eléyìí ni wọ́n sọ ayé di wọn làwọn lọ́dà wa oríwá oríwá mú wọn náà yóò mú wọn lọ. ní ìsìn bíi aago ara ni ẹ̀yà wọn ti ń bàbá ní òwò onígbogbo owó ìyẹn máa gbogbo bí ẹ kó lọ a ah, mùsùlùmí a máa gbọ́n pọ̀ mùsùlùmí a máa gbọ́n àtẹ́kìlì sọgbọ́n ní kárẹ́ nìkan mọ́ pé owó yẹ àtẹ́kìlì sọgbọ́n gbàdúrà òsì yẹn ìní akúrẹ́ lọ́dọọdọ ẹ̀yin akó lọ́lọ́lọ́ ọ̀rọ̀ pé nǹkan ó yẹ nǹkan kan rárá bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan tó kọ ọ̀dọ̀ lọ́ọ̀bẹ̀ tààrà ni pé ó wá bẹ́ẹ̀ bí wọ́n níbẹ̀ ìta ló ní láwájá òkè àbá àbúgbà wa. ojú àlà. sẹ́wọ̀n yìí pé ẹni tí ó gbé nǹkan oníkan oníkan wá wà nǹkan rẹ̀ oníkan ti mọ̀ pé kọ́nà ló gbé sí ó sì lọ rẹ̀ láwùjọ gbé nǹkan rẹ̀ tẹ̀ kọ́ bá wájú pé tó gbé jà tó gbé owó kọ́ bá jí. nípa lọ́pọ̀ ẹgbẹ́ ó sì lọ́pọ̀ ẹgbẹ́ ọgbẹ́ kan rẹ̀ ó sì pẹ̀lú pẹ̀lú ó sì ju gbẹ̀yà kù. kábẹ́rẹ́ pé ilẹ̀ ń bẹ̀. mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ẹ máa ti àdúrà. ẹ máa ń gbà fáwọn ọ̀tá wọ́n ń pọ̀ wá lóyìn yìí. ẹ̀yin oyin náà wọ́n máa àléébù rẹ̀ bọ̀. wọ́n ní ìsìn wọ́n ń wá wọ́n wọ́n ní aláàtì òní làámú ẹnìkẹ́ mú aláàtì dákẹ́ kọ̀kọ́kọ́ pariwo kọ̀kọ́kọ́ sọ̀rọ̀ ó ti mọ̀ pé àṣetorí òní lọ́lọ́run fi kọ́kọ́ yóò ṣe nílé òní nígbà tó wà lógun kó lè mọ bí ó lè ṣe lónìí bọ́ọ̀ máa fi kankan ṣe ọ́ lónìí má bànújẹ́ ọmọ tó lọ fẹ́ pàdé lábẹ́ rẹ̀. alábìyá máa ṣe jàmáà kọ́lá ní kọ́ máa ṣe. wọ́n náà ní wọ́n sọ wípé ìtẹ́ ẹ̀sọ́ yìí àdìsí kan máa ń bẹ tọ́mọ̀ fẹsẹ̀ nílẹ̀ tí ọ̀tà kò báyìí ánàkùnrin gbá tó bàbá sí nínà nàbí sallallahu alaihi wasallam àyàtà fáàrà àwọn ìǹsì kọ́ kọ̀lẹ̀ kọ́mùrì. àwọn akùnrin sí ní ojú wa ni wọ́n ọ ojú wa òdìdé lẹ̀ oníyanránṣẹ́ tẹ́pẹ́ lóòótọ́ wá ní fún aláàbì kan táì mọ̀ pé lódodo ti dàgbà bí ọlọ́run ìdókòlẹ́ ìdókòlẹ́ ìdókòlẹ́ ìwà nìyí ààyè máa wí máa wí lọ́rọ̀ yẹn náà ṣùgbọ́n èyí táwọn táwọn ń bà lámì ń tà wá fi kàn hàn wá fi kàn hàn wá á ànágbé wa wò ó fi ké láàbì àwọn báyìí. sàlálọ̀ sàlá ọlọ́run ní fi tí ó bà wọ́n lẹ́rù wọn fi jọ́ àwọn láyà mọ́ wọn. Ah. dèdè alẹ́ lóṣùpá ni anabi ní sọ fóṣùpá tí ń bẹ́ sọ́nà kọ́ máa sọ kalẹ̀ bọ̀ lójú wọn tó bá délẹ̀ kó pẹ́ méjì kíkan wà mí kíkan wà mí anabi ní òṣùpá máa bọ̀ fẹ́ bọ́ náà balẹ̀ bá mi ń sẹ́ máa bọ̀ ó sì sọ kalẹ̀ bọ̀ ó sì sọ kalẹ̀ bọ̀ ó sì sọ kalẹ̀ bọ̀ ó sì sọ kalẹ̀ bọ̀ ó sì délẹ̀ kó pẹ́ méjì kíkan bẹ́ẹ̀ bí kíkan bẹ́ẹ̀ bí ìmọ̀lẹ̀ wa ìmọ̀lẹ̀ wa bulẹ̀ adàbẹ̀ ni pé mẹlẹ́tì ò sí lókè pẹ̀lú wa bọ́lẹ̀. wọ́n yọ̀dà kó jẹ́ ó máa lọ padà ń wọ́n lọ padà ah, màmá ọmọ àbẹ̀lẹ̀ ayé ah, àmọ́ tó ti di náà. Sallallahu alayhi wa àwọn àbá ló kí ló dé sí àwọn ọkùnrin tí ọ̀pá lẹ́jọ́ náà nígbà pé wọ́n rí ayé àtàwọn òtún gbà ẹ wọ́n ní kéwù ní kò ní ìyè yìí wọ́n ní wọn ò béèrè ayé àbáyé wọ́n sáàdì kó má yà kan wá ànábì ló mú un tó wù wá àwọn ọ̀sọ́ pé joseph ayé wọn sọ̀kalẹ̀ wọn sọ bẹ́ẹ̀ ẹ bá ẹ bá sí lórí nǹkan kankan tó bá tó bá tẹ tó bá lórí nǹkan pé nǹkan báyìí nǹkan báyìí àwọn abẹ́rẹ́ ọ̀gá àyè máa ń pè káyì kankan ọlọ́run ti ń ga lọ́rùn sọ olóòrùn ti di ọ̀gá bóyá ìlọ́ ká tí ìdọ̀gá ń bẹ̀ olọ́mà tí ó lókè tí ìdọ̀gá ń bẹ̀ olọ́mà kọ́ máa pé sẹ̀kẹ̀dùgbò owó bílíọ̀nù bílíọ̀nù mẹ́fà ní kó yé àkùtì kó gbé wá o kó kún o ọtí dáhùn báwọn kọ̀dá báwọn ìyá ni máa ń tẹ̀lé irú ẹ̀ mẹ́rin gbogbo àwọn tí wọ́n dánwó ẹ̀ wò èyí tó ẹni kan jagunjagun jagunjagun. nínú àyà yìí àwọn afáà ní fàhádà tẹ̀lílu fàhádà tẹ̀lílu aláàánà àzábà yàtàfáwàtò min sáksì ìlà àfàr min sáksì ìlà àfàr. àwọn afáà ní ìyà ìyà ẹ̀ṣẹ̀ kan náà irú ẹ̀ṣẹ̀ kan náà téèyàn méjì bá ṣe ọlọ́run sì fìyà jẹ ẹnìkan nu wọn ju ẹnìkan lọ wọ́n yọ wọ́n lè yọ dáhà ni o ìyá máa jùyà lọ lára àwọn ẹ̀ṣẹ̀ kan náà nítorí pé àwọn tí wọ́n dáhà yẹ wọ́n èdè kan náà. àwọn àbọ̀ àní kí lẹ́tù dáì ilẹ̀ dàm kí lẹ́tù dáì ilẹ̀ dàm túùjìbù sí ìdàdàlì òkú bàtà àlẹ́ yìí ntọ́lẹ̀ mú yàn dáhà kó kéré lọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ kò yẹ kó wọn dá lọ́rọ̀ yẹn fún ìkùsọ̀rọ̀ gbèsè ọwọ́ abúdáhàn yẹn ìyá ti ọ̀ pọ̀ ju ẹni tí o tó ń láròyé pé ẹ̀hẹ̀ ṣe bí ẹ̀mọ̀ pé nǹkan báyìí lọ́wọ́ ìjàgbọ́ yé ọlọ́run jẹ̀ ìjàgbọ́ yé ẹ̀jẹ̀ ìgbà tó wáyé wọ́n yá owó lọ́wọ́ àná tó sọ̀rọ̀ yìí pé fàlàtà tó ń láyè kájú mọ̀ ń bá òun yọmọ lè kìyà mà wàlà yà ń tọrọ ilé yìí wàlà ìsàkí ìwàlà wà dáàbò ní àlè ó wà ó kùsáìní kùsáìní wà á ìlú mú sẹ́kìlì ó wà rọ́jò ló ń jẹ́ àlọ́láwò ìdá àtàwò láyà sí òhìn lábíyẹ̀mí nìyí wàlà kan ọlọ́run sọ pé òun ò ní bá wọn sọ̀rọ̀ jáde àmà òun ò ní bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n jẹ́ ẹrú búdé ṣé gbogbo ara gbogbo ara tí ọlọ́run òdì káwọn ìgbẹ́ náà yìí kọ́lọ́ sílẹ̀. nínú ọlọ́run ó ti fún wa ni pé yóò dá ẹnìkọ̀ọ̀kan wa bá sọ̀rọ̀ tí ìdíkó kó àbọ̀ báyìí yóò dá ẹ̀yìn bá sọ̀rọ̀ kọ́lọ́ sílẹ̀. bàbá ìmáà yóò dá bá sọ̀rọ̀ kọ́lọ́ sílẹ̀. ẹnìkọ̀ọ̀kan wa á jókòó lẹ̀ báyìí wọ́n ní àdéhùn máa bá wọn sàwádà. kèdè wọn yá ẹ èyí mẹ́ta yìí náà ẹ wọlé kọ ọmọ ẹ yọ àyọ one time àwa ní ẹni kọ kàn. sẹ́mi àgbé ẹsẹ̀ rí wùjọ́ lọ́nù dáa tá a lọ sẹ́yìn tí ọlọ́run ní òtítà sọ̀wọ́n ti ní pólí sínú ẹ̀ tó wò yìí tá a ọwọ́ tí ọlọ́run èyí kọ́ òtítà ọwọ́ tí ọlọ́run.

ọlọ́run jà wà nù wọn. àdìgbò ara wọn rẹ̀ o kùsáyé ní kùsáyé àgbàlagbà tó ti sìn náà àgbàlagbà tó ti sìn náà kí ló dé débẹ̀ àgbàlagbà tí sọ́yà bẹ́ẹ̀ kókó ti bẹ̀rẹ̀ wọn tẹ́ńtàn kó ìtayà kápẹ́tì náà ní kókó ti ìtayà olùbárò ti tẹ̀lé ẹlẹ́nu ah, bọ́dọ̀ bá ti sìn ó ní wọn fẹ́ egú ya rẹ̀ nílé lẹ́kúlé ẹ̀bá rẹ̀ ní pọ̀ ẹ̀nà lákòókò tí lómi lé ẹ̀nà lọ́wọ́ òun lọ́la kí egú ya ó sọ̀kalẹ̀ ẹ̀fìyà jẹ́ lókè egú wà ṣùgbọ́n bàlágbà kí ló lọ délẹ̀ kí ló lẹ́gbàá bẹ́ẹ̀ ọlọ́run ní àdáni ìyá ọlọ́wọ́ jẹ́ pọ̀ àgbàlagbà tí bá ń kó ti sọ̀rọ̀ fẹ́ wú ṣe sí náà ìdí lọ fún tó dé fẹ́wú tọkọ mi olóbìnrin àgbàlagbà òsì àgbàlagbà àyà òsì ẹ̀bẹ̀rù kọ́wọ́ sí ọ kẹ́mọ́ ẹ̀ máa fọ́ ọ létí. yẹ̀yẹ́ àwọn ẹ̀ ǹjẹ́ yàrá wọ́n etí wọ́n etí ilé wọ́n ilé ké kò sí ké ta. nígbà nígbà aráyè lanu ìjọ ohun tá aráyè lanu.

lọ́ba rojọ́ ọkọ rẹ̀ fún kálíkì pé ọkọ òun ẹ̀yin gómìnrin ẹ̀yin nìkan nìkan nìkan ó lóun ti bọ̀ ṣẹ́jẹ́jì pé ìwọ nìkan ni ọbẹ̀ ràn ọba fún kìnìún ọba fún ọba fún kìnìún lówólówó ó ní ọ̀dà tó di ọkọ rẹ̀ àti pọ́ǹtì ni ó ti mọ̀ pé wọ́n ti kú tán ọwọ́ wọn tẹ̀ lọ́ba fi oúnjẹ ọba fi sinú pọ́ǹtì ọba fi sinú oúnjẹ lọ́kọ́ bá jẹ́ sábà ń di ọmọ nú ọwọ́ dá ah, ìyàwó ti mọ̀ pé tóun fún oúnjẹ lọ́ba kò wá lè lọ́ta pé á ah, òun ti ra òun wá lọ dákọ̀rọ̀ pé á ah, tó bá wọn. bàbá ọba wa kì í á kò sí rí ó ní ọba àti àjókòó ti jàmbá dárò ó ní ẹ̀dá tó ń bọ̀ ẹ̀ ẹ̀ tà mo fẹ́ rí àtẹ́fẹ́ ìwọ orúkù sí inú yàrá nígbà wọlé ní kí ẹwà burúkú yọ ni wa ń kó kù. náà kí àpò àlè sọ̀rọ̀ la. ọwọ́ lùlùlùlù kọ́ lé dé. n ò lù bá ọ̀rẹ́ wo de ní ẹ̀ lọ gbọ́ gbọ́ gbọ́ gbọ́. ẹ̀yin bẹ́ẹ̀ mẹ́. àgbàlagbà o ti pè gbọmọ lọ́wọ́ àbí rẹ̀ bẹ̀rù àbí rẹ̀ lọ sí sinna ìwọ náà ọbẹ̀ wọlá rẹ̀ ọ̀pẹ̀ wọ̀ láàrin tí wọ́n lè dẹ́gàgà lóbi olómi ìbáraka ara ìmọ̀ tó tán ni. ẹni tí ò ní tó tán báwọn lè sọ ẹ pé iná ní lọ́wọ́ lọ́hùn sẹ̀. ìwádìí ìfẹ́ ló ti dì náà títí wọ́n rówó ẹ̀yìn onímọ̀pọ̀ wá wá gbé gun orí ni ẹ̀rọ náà gbé jẹ́ ń tọ́jú ẹ̀tọ́ náà yé pátá ìrànlẹ́yà ni ìrànlẹ́yà tí ń wo àwọn ewúrẹ́ ilé níbo pé ẹkú yàdí àwa ni ń ra irúfin náà ń yíbo wa jẹ́ ń gbé ìpele ilé ẹran yá ẹkú náà wọ ẹran yóò pẹ̀lú ju ẹ lọ ọbẹ̀ ní ọbẹ̀ ní ń kí ní ń kí ìbò. ẹ máa ń ṣe ìwà ẹ̀sẹ̀ ìgbà tó ń rówó ọlọ́run ọbẹ̀ níbẹ̀ láti kí tẹ́fẹ́ tó àwọn ẹni lónìí yọ̀ọ́kẹ̀ tó òsì ìsìnà kẹrì òsì ìsìnà kòdóòmù kòdóòmù lẹ́yìn kó ti mọ wá kòríjì níbi ọlọ́mọ tó kòríjì kọmọ sọmọsọrọ lọrùn kọmọ yí ilẹ̀ bọlọ́hùn òsì wọn hàn lára ẹ̀ yóò lára tó bá bí ọmọ. ìyẹn máa bẹ̀rù ẹ̀ṣẹ̀ kọ́ máa bẹ̀rù ẹ̀ṣẹ̀ nítorí ara rẹ̀ wán kọ́ máa bẹ̀rù ẹ̀ṣẹ̀ nítorí ọmọ tó fẹ́ bí. wọ́n lọ kí ọ̀gá nù wálé ọlọ́wọ́ lọ nàbà délé rẹ̀ nàbà gbọ́mọ rẹ̀ níta ló wú ló wú ló wú ló wú tutù kan rẹ̀ wọ́n ti kọ̀ dáhùn sàrámà lé ìlú kọ̀ dáhùn ah, ah. fún ẹni ọlọ́run yìí tẹ̀lé kú bí báyìí ní mú kàn bàbá ìbáde bàbá ìdè níbi máa ń gbé bàbá rẹ̀ máa ń gbé bàbá rẹ̀ ah ìyìn ah. ìsìn máa ń gbé bàbá rẹ̀ lójú bàbá rẹ̀ ní ìsìn abájú bàbá rẹ̀ rèé wọ́n táwọn ra tiwọn ní ẹ̀wò ábẹ́rẹ́ náà ni. ẹ̀yìn ẹ̀wọ̀dà ọmọ yìí ń tá àgbẹ̀dá láàrin ọ̀dà oníbẹ̀rẹ̀ ni olébi lọ́pàá ń jọ kan ẹnìkan kì í ṣiṣẹ́ pálásì ọba ìbá pa wọn ló bá bọ̀ ń gbó oúnjẹ wá oúnjẹ tí wọ́n jẹ kù ní pálásì ọba ló ń bá jẹ ẹ̀yìn ẹ̀ ní òun bá ṣàtẹ̀kọ̀ pẹ̀lú ìyàwó òun ọmọ tó ń bíbí nù ìjẹkújẹ lọ́pàá ìdíjẹkújẹ fáànù àti gbogbo ọmọ ló kún ayé àdíjẹkújẹ làwọn òbí wọn jẹ ká lórí. Ah. tí a máa ń sọ halali jẹ tí ń sọ halali tí ò jẹ haramu torí ara rẹ nìkan kọ́ torí ara rẹ nìkan kọ́ torí ìtọ́ fẹ́ tó pòlísì ni ọba ń kọ́ kàn kọ́ kàn bínú da alẹ́ yìí dún wọ́n ti jà bínú da alẹ́. ẹ ẹ ráì máa yé èèyàn tí ìwúlò ní ìsìn. ebi anyway ni mo fẹ́ ni mo fẹ́ lọ mẹ́wọ̀n jẹ́ kí n ti pamọ́ náà. ẹlẹ́ẹ̀kejì jíyà rẹ̀ ó pọ̀ pẹ̀lú pé kò yẹ kó fa ìyà lẹ́sẹ̀ ìní á ìlú mú tẹ́tí dè ó nínú olùsí tó ń la yìí olùsí tó ń la yìí alábìlí ayọ̀ pọ̀ ọjọ́ náà olùsí ẹ̀kọ́ rọ̀ ni olùsí ẹ̀kọ́ rọ̀ ni tó yókù jẹ́ ojú àlàyé. gbọ́dọ̀ bá tẹ̀ lágídí tí ọlọ́wọ́ tọ́lọ́wọ́ bàtà lọ́wọ́ ìdí bẹ́ẹ̀ lọ́rẹ̀ rẹ̀ ogun kọ́ lè lagidi kàwọn ní a máa wò ní ìbára ẹ̀ sọ̀rọ̀ bá sàánú ẹ̀rẹ́ bá ń wá ẹ̀rẹ́ bá ń wá ní òkú báyìí àdókò tí irú àwa olùgbòmí lójú rẹ̀ ẹ̀dá ẹ̀kọ́ ni ọ̀dà ọ̀hún yóò fi kó ti ga ju bí lọ agboolé nípa jókòó mẹ́fà ti di pé ibi kan tó yẹ pé yìí lò kí gbogbo ẹ máa ló máa máa ṣe oúnjẹ ìpè bẹ́ẹ̀ pé kọ́ wá lu bí ìlọ́nà fi lè sànú rẹ̀ lọ́nà fi lè fi eré òfò tí ìbá já lù ú yánu ọwọ́ kọ́ wá darapọ̀ máa wà á táníkà ọlọ́yìn náà kó mẹ́sì máa wà kó mẹ́sì máa wà kó kájọ jókòó pọ̀ kájọ kájọ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ibẹ̀ rí ibẹ̀ rófin ẹ̀sìn tiwa ń parun kò sọ̀rọ̀ ńlá lórí irun pé ọ̀gá lórí irun pé bọ́gà bọ́gà lè wò ó sí rárá ayọ̀ tó pọ̀ náà ni o ayọ̀ tó kẹ̀kẹ́ kẹ́ ẹnìkan ẹ̀sẹ̀ ta Islam láyé jọ́hún ọdún èèyàn ńlá wọn á fẹ́ kí ni wọn bá ti bọ̀ ọ̀rùn ọ̀kan ẹgbẹ́ máa dùn fáwọn àwọn tó bọ́ bẹ́ẹ̀ wọn á pè ṣé wọn lò wọn àbí à tó tù ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wúlọ́ bẹ́ẹ̀ lọ́kàn ẹrú náà máa sábàdọ́ ọ̀gá ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn wọ́n yìí wọ́n yìí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ lálẹ́. ní máa fi hàn tán onílé onímọ̀ọ́mù ọ̀dẹ́ ṣe yìí wà lẹ́yìn ọlọ́run. nígbà tí ń lò sẹ̀mí bọ̀ fún olówó ìlà yìí kó ń lóyún kẹ́kẹ́ ẹrú ló ní mẹ́. ọjọ́ ìṣẹ̀lẹ̀ yìí á àti pé kankan bẹ àjẹ́ náà tó sọ. òun òun bára àwọn pípẹ́ tó ń gbà sílámù. ìsìlámù ló ṣe wá lọ́lẹ́bù wa bákan náà lọ́lẹ́bù wa bákan náà kó tó bá yọ jẹ́ má gbéléjú má gbéláyà má gbéléjú má gbéláyà ẹni tí wọ́n wò pé ó ní nǹkan tó ọyàn wájú ọlọ́mọ yàtọ̀ ìgbẹ́gbẹ́ rẹ̀. àbá àga ọlọ́run ti gbẹ̀gbẹ́ afá yìí bàbá ń bẹ náà ọlọ́run máa dáhùn ní máa ń bọ́ máa ń jó lọ́wọ́ ní máa ń gbé apá tí wọ́n ti bẹ́ já tán wọ́n ti bẹ́ já apá wọn ti bẹ jáde sí ibi jọjọjọ wọn ti bẹ wọn máa lọ́tọ̀ wọn rẹ ti hàn bí apá ìlọtọ fi apá ẹ bá ní bẹ lọhùn ìsọ ti fi bá ibà náà ẹ bá ní bẹ lọhùn kí ẹni ìrọmọ kù ah, fàlọ́ ló mẹ́jọ kú o àmọ́ tí ó ní ẹja ẹ̀jẹ̀ tọ́pọ̀ ah, àyìnkú ló mẹ́jọ kú ó ní ọ̀dà àǹkọ̀ ẹ̀sìn ìṣòro ẹ mọ ẹ mọ wa ẹ mọ lọ sí ẹ̀kọ́ náà wọn náà ọ̀dọ́ ọ̀dẹ̀ mọ wa sọmọbí ó sì ṣe ó sì gbẹrí wá sí gbẹrí kò sí ojú ọgbẹ́ mọ́ kò sí kankan mọ́ ah, àfa mi ìfẹ́ ọmọ tá a ti nǹkan jó lọ́ni. ẹ wò kán bẹ̀yẹn àfihàn máa bá ìdàgbìmọ̀ nìyẹn bọ́lá ti sàyé lọ nìyẹn. kéèyàn máa wúláyà kọ́ máa wúláyà yẹn kèé jẹ́ wọ́n ga lókè wọ́n wọ́n wọ́n wọ́n wà kótókó ń tọ̀ rẹ́ràn rẹ́ lẹ̀ tẹ̀mẹ́ pé wọ́n ni ìwọ ni máa pé rárá ìwọ́kọ̀ ìwọ́kọ̀ àwọn ni kẹ́ máa pè ọ́ ní nǹkan wọ́n pè ọ́ ní nǹkan jókòó láàrin yàn ẹjọ ẹjọ súnmọ́ra ẹjọ tí wọ́n tí wọ́n sọ ọdún lẹ́yìn fún ẹ̀jẹ̀ ní ìdílé tó máa ń tẹ̀sí wa wọn mọ̀ bẹ́ẹ̀ nìkan bẹ ọmọ ọba yìí bẹ sún ẹ̀sùn ẹ̀sùn kọlọ́n bá kọlọ́n wọlé abẹ́yẹn náà kó pọ̀ wá láàyè. bẹ́ẹ̀ sì ni bọ́bá ti di pé àǹkan gẹ́gẹ́dẹ́ ń bẹ tí ọ̀rá yìí lóko kájọ mọ́lẹ́jì ọ̀rọ̀ àdúrà náà ní kájọ mọ́lẹ́jì àyè kájọ kájọ kájọ sórí rẹ̀ wọ́n bá yọ fún mara wa yìí náà gbogbo ohun tí ọ̀dà alára ìrọ̀ kájọ ti kúrò àlùbáwọn ọ̀nà ìṣẹ́bẹ̀. wọ́n lẹ́jọ́ wọn lé yọ̀gọ̀ wé yẹn òdìgá wé yẹn lọ. olùsí lagidi anábì ní kò ní ra lọ lọ torí bẹ́ẹ̀ kò fi lagidi òsì lọ́dọ̀ rẹ̀. ẹlẹ́kẹta ìní arákùnrin kan tó sọ ọlọ́run bá àlékè ọ̀dá di bíbí ń tajà bíbí ń rajà ọlọ́run bíbí ń tajà bíbí ń rajà bóòlù bíbí ń ṣe láyẹ̀ tí òun ilá rí ẹ̀mí nìyí kò lè ta nǹkan láyé láì sí pé pẹ̀lú ọkọ̀lọ́m pé wàláì tàláì wàláì tàláì akásífì yìí kò léèrè lórí iye ara náà láta àwọn ìtẹ́wọ́ ni ẹ̀sàkọ̀ ẹ̀sà tàwọn lọ́wọ́ irọ́ ní ń pa o ń bọ̀ lọ ọkọ̀ akásífì lọ́sìnì ọkọ̀ lọ́sìnì ọkọ̀ lọ́sìnì tẹ́lẹ̀ lápèjúwe ọwọ́ àǹtẹ̀ ọkọ̀ kan tẹ́ntẹ́ náírà o tí ń tẹ́kẹ̀ ikú wò dìbò nígbà tí fọlọ́ ń búra kálukọ́ gbàgbé ah, ẹ bá ra o kò lè ra kò lè tajà láì fọlọ́ ń búra kò lè rajà láì fọlọ́ ń búra yóò rajà yóò máa ṣètò náà ní wa láì tà láì tó ń bá ní òbá mi funfun yín kò sí ní ẹ̀ta fóònù ẹnì kẹta nù ẹ̀yin onídòwò ẹ̀yà kí ìlara bẹ̀rẹ̀ ẹ̀kí ìlara o ẹ bá àwọn èèyàn lọ́hùn tẹ máa òjì tó lè jẹ wọ́n jẹ táwọn kan àwọn tẹ̀ kàn ní dákọ̀ wọn ọ̀nà kú ní ẹgbẹ́ ìjà títà bàdúrà fà báyìí gbogbo kiri tó ti mọ̀ nígbà tó ká bí tó lórí tákù lé lóúnjẹ òun nígbà tó ń bí akérèmọkúnlá ẹ̀ẹ́dẹ́kúnlá alamọ́sáàdà salamu aleykum yóò dàdí yóò dàdí abúlé lọ́dọ́jọ́gùn sàmìnà tó ti pé fún wa pẹ̀lú gbọ́dọ̀ pàṣírí yìí pẹ̀lú gbọ́dọ̀ lẹ́yìn ọlọ́run yìí àjẹsí tí ọ̀dà fún yín àwọn àmọ́ yìí pẹ̀lú gbọ́dọ̀ ìfọkànbalẹ̀ ojú wàhálà téyì ti ìfọkànbalẹ̀ tó tọrọ irọ́ sì irọ́ yóò ti máa wọ fún ọ ni ó fẹ́ ti máa wọ dáadáa ni. káyọ̀ ó ti máa ti dé bí ìbàdà irọ́ ni. Um, wọ́n ní ká lè mọ̀ yín pé kò yẹ kí kò yẹ kí olùjọ́ lagidi àyà kan bẹ iná Suratul Alaq láti àyà kẹfà dé àyà keje ọlọ́run ní kàlà iná lè ń sá náà láyà tó bá àrùn sẹ́yìnà. kẹ́ra ẹlọ́ni ẹ̀ máa gbọ́. iná lè ń sá náà láyà tó bá.

làyẹ́bíyá ọlọ́dẹ bí lè fìlà ńgbà tí ká ńláde ilé ńláde tó dìbò tó wọlé tán olóògbogbo gbogbo olùdìbò fún èdè ajímọ́ra wọn kankan wọn láti pé wọn ní olówọlé òfìdèrò Àbújá òfìdèrò lẹ́gbàdòfin stéètì òfìdí gómìnà òfìdí ọ̀nàrẹ́bù akọ́pàkọ́ ẹ̀ńdá tí ń rí tẹ̀lé tẹ̀lé tàwa mọ́. kí ara ò sẹ́kínà ọ̀rọ̀ alọ́lọ́rí tóun ti rọrọ̀ kọ́rọ̀ fi dé òun níbi yín mọ́. tàbíkà ni máa ni máa ṣe pẹ́pẹ́ pé bóyá bó bá ṣe dáadáa táwọn èèyàn nǹkan yọ ọkọ̀ tó òun níbi yín mọ́ báńkì ti kún. lọ́nà fi máa dùn pọ́ǹpù sí ní ọwọ ayẹpẹrẹ ju àwọn tó kù ti ẹpẹrẹ wò lọ́wọ́ ayẹpẹrẹ jù lọ ju pọmpu jẹ náà gbòòrò aláwọ kú wọn dé gbogbo tí òwe lè kọjá mọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé wọn lè kọjá mọ ní oníyàwó ojú mi là ọ̀nà yóò dà ọ̀nà bẹ yóò dà máa kọjá oníyàwó. ojú kọjá bẹ́ẹ̀ ní ìsìn ilé tí ogójì ọdún ni òun jẹ́ ìrántí mọ́ ó ti ń gbé kíní ó ti ń gbé járe járe járe ti ọ̀dọ̀ yín bì yẹn kọ́dà bíi búkà tí ń yá ni o járe bí là ń sọ o àwọn bíi ti járe wà lọ́ngàn ni o ah mi ti lọ́mbẹ̀ ìnáwó lọ sẹ́jú ǹjẹ́ pé kátó ra lẹ̀ ni wọ́n sọ ojú ọkọ̀ síbẹ̀ ìjọ ya mọ̀ra lẹ̀ èèmọ̀ fẹ́fẹ́ ló gbà ah, á wọ́n fi ibi tó bẹ́ẹ̀ lẹ̀ sí so lówó léyìí lọ́wọ́ dọ́kọ̀ bẹ́ẹ̀ ni o. àfẹ́ máa kọjá náà máa ní jọ̀ dábì o pẹ̀lú òfin ní ẹ̀yìn ni mọ́dàgbò lé ẹ̀yìn lágbo yóò takò dàgbò lé àgàgà oko wọn òtún débẹ̀ yẹn mọ́ ẹnìkan bẹ tó fìdí rẹ ní ìbò tí a yọ ẹ mi ní dáàbò ẹ àmọ́ tí máa ń júwe rẹ ẹ mọ̀ án. lábẹ́ local government kan náà làwọn ẹjọ́ wà ó yára bí rẹ̀ ó sì dìbò ó sì dògè gbà ní ìtọ́lọ̀ láàrin ìlú gbogbo ayé ìpínlẹ̀ nire kì í dẹ̀ ẹ̀dẹ̀ nire. wọ́n fẹ́ dìbò eléyìí ọwọ́ kàmpéè débì kan mi ní sọ ẹ̀yẹ náà ọwọ́ kàmpéè débì kan àwọn ẹ̀rọ dẹ̀wọ̀ dàgbà wọ́n lẹ́dẹ̀ òkú pé jókòó. ọ̀fẹ́ ní ní háìlẹ́kù nàìjíríà ó gbàgbé pé apá bíbá ìyẹn ti di ọ̀dọ́ kó o tó dìbò ló ti ń o tó wá dépò tí tí ìṣòwò tí bàbá tí yàrá ìyá ìran yín kò ní o lè tún rántí oko yín tì gbogbo àwọn tí ò tó ọ tí ẹ dìbò tí ẹ wọlé ní ẹ iná ò sí ibi tó wà iná ò amúnáwá bì ọ̀nà níjọ wọn dẹ́pọ̀ ọdún mẹ́rin tó olùsọ fẹ́ parí yìí kí ló fi sọ lọ́nà ọ̀nàgbò yìí. adọ̀balẹ̀ pé tó máa wọlé ilé yìí. kò sí ìkẹta síbẹ̀. àwọn ọ̀gá wa ń sọ fún mi nígbà tá a wá ń dìbò tó jẹ́ ń dìbò rẹ̀ gangan. ọmọ kan wa ní àmọ́ àmọ́ àwọn tọpinpin ìbò abà wọn gangan. Aba wọn àwọn tó fi gbó bẹ́ẹ̀ wọn náà wá dúró mbẹ́ wọn wá kábò tí wọn kábò wọn ka ẹgbẹ́ kìíní wọn ka ẹgbẹ́ kejì wọn máa dédé ẹgbẹ́ díẹ̀ wọn ayé wò mẹ́ta. èyí ò ní àwọn tó náà sẹ́ǹdì lọ bẹ̀ àwọn tó náà síbẹ̀ ọjà bọ́ nìsín o kò sí ọjà bọ́ ẹ̀ta ló kọ̀ ẹ̀kọ́ jábọ̀ ẹ̀kọ́ jábọ̀ àmọ́ pẹ̀lú kánà ọlọ́run ò dàbọ̀ lásán sọ fún wọn bí tiwa wípé àwọn ìta kọ ló ṣe ìlú lẹ́yìn tó bá ta dáadáa àgbọ̀nìbò ẹnìkan ò lè fi ọ̀rọ̀ ò lè fi fẹ́ bí alẹ́ ló ń bí nítorí ẹni dákọ̀ jẹ́ sí ni pé àyè kọ̀pẹ́ kọ́pẹ́ èèyàn kárí máa ń tẹ́ ń kò ní àbálàmọ́ ni ṣé bẹ́ẹ̀ tí ó kọ̀ dáa fún ọkọ̀ sí ẹ̀ ìdí ọ̀pẹ́ fún ọ̀pẹ́ èèyàn ìjà ta ìyẹn ka yìí mọ èyí kàkà lè ní ọ ẹni máa fi nǹkan lọ́dẹ̀ tí báyà wà láti pa ìlú ìgbà kankan pa ẹ̀. ìjọ àbò náà mo tó gbọ́ ọjọ́ náà ìgbà tí kò tọrọ kàmpé náà lè ní gbọ́ lójú tó wílọ kàmpé yẹn àníwájọ ni wọn láti fún alábọ̀ tó tẹ̀lé fẹ́ pé ah táwọn àgbàlagbà sọ fún abáyá lè dùn ní à àwọn sì pè lẹ́ni láàrin ìlú ìdè bùlàbùlà wọn ni ẹ̀rọ ní pa àbàbá ìlara rẹ̀ mo ní ìgbọ́ wípé ọ̀rọ̀ ogo bíi ni wọ́n yára ogo bíi ni ọlọ́mọ náà bíi ni ọ̀sọ̀ lẹ́nu ni. bàbá ni ilé ilé ìdìbò mú nàìjíríà yìí ó yẹ kí local government wọn ó yẹ kó sọ di èkó ni níbi tí kò rẹ̀ dé ọ̀nà pẹ̀lú wọ́ọ̀sì ìdúgbàdàn agbá ni tọ́lọ́ tó fẹ́ kì ní alábàdàn júwe fún aláìsàn tó fi wọ́n fẹ́ra wọn hàn bẹ́ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lè rìn èyí tó gbóngbòrò náà sí ọ̀nà ìtàgbọ̀ ṣe o dẹ́kun fi fọ́tò láàjì ni kádó kádó kádó hàn àpànú fọ́tò sí láàjì. bí ọ̀pẹ ti ná mú. ẹ ẹ bí ọ̀pẹ ti ná mú. ṣé ìyàrá bẹ́ẹ̀ jẹ ìyẹn máa yan fọ́tò bóyá bí sẹ́ẹ̀rí rẹ̀ ní polongo rẹ̀ kò ní di fọ́tò kò ní di máa tẹ pósítà lẹ́fẹ̀ẹ́ kò ní ìyẹn ẹni tó ṣe dandan fún mọ́ ọ. إذا جئت أن تزداد عزا ورفعة تواضع واللين وترك الكبر والعجبة تواضع واللين وترك الكبر والعجبة نكما جاري أما وني

Ah, yóò dáa fún wa jíjẹ́ máa lò ìyẹn máa bẹ lọ́rùn rẹ̀ máa gíga tó pé tó bá dé sẹ́ni báyìí mọ́ àwọn lẹ́ Yorùbá wọ́n lẹ́yìn tí ò sí ní lárí tí lọ ìwà oníwà ní wù ẹjẹ́ ló lọ́tọ́ amọ̀rọ̀ jíjẹ ẹlòmíà wọn yà bẹ́ntì wọn bẹ́ntì yà èmi máa ní ta àní ẹ ẹ wà yìí o wà yìí o ní ìmọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ sáré tí kó gbà ẹ̀kú mẹ́ta ẹgbẹ́ ẹ̀lẹ́ kankan kọ́ ẹ̀yà ló mọ̀ mọ́ ọlọ́mọ ní káàdà lè bọ́lá. ami ìbàdí kò ní jì. ami àwọn yẹn máa kọ bí wọ́n kọ́ àwọn ìrètí ná owó. ní ọdún kan wọ́n ń sọ ní ìwà òsì mẹ́ o. ọ̀kan nú ẹ tó dìbò gómìnà ńlẹ̀ yìí tó sì wọlé tó sì lọ́dún mẹ́rin gbàgbó ń bẹ̀ kó tó di kó dìbò yìí ìgbà ti lù ú ìgbà ó ti lù ú ó ti dẹ sẹ́nìkan ọ̀dà mọ̀mọ́ wọ́n ti ta ayé ńgbà kan rí àmọ́ àmọ́ ńdọ́fà ọ̀dọ́ láti ó ti di gbogbo ní ayé baba Awólọ́wọ̀ àwọn ní wọ́n ti gbẹrangbẹran ayé baba Awólọ́wọ̀ ńgbà náà àmọ́ ta baba lò wọ́n lọ́wọ́ lọ ilé ààrẹ ẹjọ́ kan ọba ràn wọ́n lọ bẹ̀. àríwá yìí à ah, bọ́dá tí ò sí àánú sí abẹ́rẹ́ yìí náà ni àwọn sì máa gbé àwọn ànánú àríwá tó wọlé wọ́n á tẹ̀sọ̀ ẹ̀ ẹ máa lọ ọwọ́ àlọ́ ààrẹ ti kọ́kọ́ kọ̀ wá ni àti fúsùpàjì ni bàbá yìí wá kọ̀ wá pẹ́ nígbà náà ààrẹ ń jáde ní àyè bá bá wọn jágbé tó dé mọ́tò pé ah bọ̀dá kí ló dé ọkọ̀dà. ní ààrẹ ẹ wà lọ ìbọn ẹbí òun àgbọ̀gbọ̀ gbé nǹkan ti ó ti ronú báyìí máa máa lọ máa lọ ààrẹ ah, ní ìlọ dírẹ́bà máa tó padà ẹ e wọlé padà ẹ e wọlé ó dẹ̀ gbé lọ lé padà ó sì lọ gbé ọkọ̀ tó fún ọ láì pàtó yóò di gómìnà láì mà pé ó lè di gómìnà wọn. lẹ́yìn náà lọ́wọ́ padà tó wá di gómìnà lọ́yọ̀ sí. ẹ wo bí ọba ní mowó námọ́tọ̀ rẹ̀ iná ní ìsìn ayọ̀kúta ayé mọ́ni ìsìn kábàá gbé bóyá àtúndé kálíbà nígbà tí fẹ́lá yà ìdílé ẹ̀ àìdílé ẹ̀ àwa ìdílé ẹ̀ mọ̀délẹ̀ ẹ̀ dé mọ̀délẹ̀ ẹ̀ díẹ̀ mẹ́ta ẹ̀sìn ló dẹ̀bi níbẹ̀ ẹ̀sìn. àmọ́ ó ṣe ní sáà ní sàbí ẹ̀ gbogbo àwọn tó ti dára fún èèyàn ni wọ́n bá tí ó ti wá ní ọ̀dà wọn máa lọ bẹ́ẹ̀ tí wọ́n lọ́ọ́ máa pé ẹ̀yìn máa kó ìlú olówó tèèyàn ta àbá ìbá ń kó ìlú olówó tèèyàn ta gbogbo àgbàríkà rẹ̀ pátá ni ó lò mọ́ tiẹ̀. ọlọ́wọ́ bọ̀dọ̀ ọlọ́wọ́ bọ̀dọ̀ ara ọlọ́wọ́ bọ̀dọ̀ ara àfa àti bàǹdọ̀ yóò lówó ọlọ́wọ́ bọ̀dọ̀ ara ká ara rẹ̀ yóò bọ̀ àti ara rẹ̀. torí tí bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ̀ ti wọn lọ wọn lọ wọn lọ fi tẹ́ gbà fún wọn. àwọn ọ̀nà ètò wọn wá bá òun tí wọ́n bá gbọ́. wọ́n lè bá bọ́ wọn kò sí èèyàn lé ẹ̀rọ ti dá bá náà. ọ̀nà ìṣẹ̀lẹ̀ yẹ mo sì láǹfààní tí kí n máa pò ilé ààrẹ wọ̀nà mo láǹfààní ẹ̀ tí èyí má láǹfààní gbà mí mo ní àǹfààní ẹ̀ níjọ́ tí ààrẹ ń sọ bàbá ti sọ ní àìrọ̀ àìbẹ̀kọ́ ọ̀ sáyọ̀ sáyọ̀ sáyọ̀ láti pàdé lọ́dọ̀ olóye tiwa wọ́n jọjọ́ rẹ̀ ìyá wọn kú lálọ́ kí wọ́n jọ náà làpàdé ńlẹ̀ ní kí àbá gbé ní àbá gbé lẹ́jẹ̀ ẹ ti gbé nítorí lẹ̀ ní à ilé yìí náà ọ̀rẹ́ wọn àwọn ọ̀ráyè ní ìwà mo ní mo wá bí ìjẹ̀ yìí lọ ẹ̀mọ̀lá mo bí ìjẹ̀ yìí lọ mo wẹ́ ìráyè náà mo ní wá bí ìjẹ̀ yìí lọ mo sì dáhùn ó ti ti sọ yẹn yé.